يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdíòbí area ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga mọ́ abániṣe fún ilé ẹ̀kọ́ náà àti gbogbo àwọn òbí àti àwọn mùsùlùmí tí wọ́n tún kún ètò yìí lọ́wọ́ tí ẹ fi ń lè gbóhùn wa ní orí afẹ́fẹ́ ìjẹ́ ìmú iná lò rọrùn kọ́lọ́nkọ́ bá ní ṣe fún ẹnì kọ̀ọ̀kan àtúndé ní òru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa wá àwọn akẹ́kọ̀ọ́ wa náà wọ́n ń bẹ pẹ̀lú wa a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an látẹnu akẹ́kọ̀ọ́ wa khalid taofik bismillah. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́run ọba àlékè ọlá kọ́mọ̀jẹ̀ kí làákàyè ọmọ náà kó dàrú láíláí ọlá aláhàúlà wàláàkú wátá ìlà bìlà ìlà àlíyù làdìm lẹ́yìn eléyìí a gbọ́ kíkà láti inú ọ̀rọ̀ ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí akẹ́kọ̀ọ́ wa Afsọ Abdulhakeem tí yóò ṣe fún wa bismillah. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه man من harfan min kitabillah, falahu الله فله وسنة والحسنة بعشر أمثالها رواه الترمذي Translation Abdullah ibn Mas'ud, may Allah be pleased with him, narrated that Allah's messenger, peace be upon him, said, Whoever reads a letter from Allah's book, Al-Quran, will have reward of righteous deed, and righteous deed is multiplied in ten manifold transmitted by Tirmidhi. Lessons from the Hadith One, Al-Quran is the book of Allah and His word. Two, Recitation of a letter in the Quran attracts ten rewards. Three, Muslims should always read Al-Quran most especially in the blessed in this blessed month of Ramadan. Four, There is no book like Al-Quran in the world. Ọlọ́run bá ní san akẹ́kọ̀ọ́ náà ní ẹ̀san olóore àti gbogbo àwa tí à ń gbọ́ wa gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń pè wá lórí ètò yìí wọ́n tọrọ látọ̀dọ̀ wa pé àwọn àdíìsì tí àwọn akẹ́kọ̀ọ́ wa ń kà yìí kámọ̀ jọ ń torí ọlọ́run kámọ̀ bá wọn tú sí yorùbá àti àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí àwọn ọmọ náà ń kà nítorí àwọn tí wọ́n lè mọ́ gbọ́ èdè gẹ̀ẹ́sì eléyìí tí wọ́n fi ń kà àdíìsì tán kà fún wa ní òru òní àáfàá wa abdullahi ọmọ masoud kan àwọn sàbí ànábì òun ló gbà wá kọ́lọ́mbà ní yọ́nú sí i ó lòdì sí ọlọ́run tí kí àtọ́là ń bẹ fún sọ báyìí wípé ẹni tó bá ka àràfin kan tọ́ka lẹ́tà ẹyọ kan nínú kùránì ọlọ́run odidi iṣẹ́ eré kan ni wọ́n kọ fún un iṣẹ́ eré kan sì rèé láàdá mẹ́wàá òun lèèyàn gbà lọ́dọ̀ ọlọ́run tó túmọ̀ sí pé ntọ́ bá ka lẹ́tà kan nínú alukuran tí í ṣe ọ̀rọ̀ ọlọ́run ìwé ọlọ́run láàdá mẹ́wàá òun ni yóò gbà wọ́n wá ń ṣàlàyé fún wa pé àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ náà ni pé kúránì àṣewé ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀ náà sì ni bákan náà mímọ́ ka kùránì lórí àràfin kan á máa gba láàdá mẹ́wàá a tún rí kọ́nà pé nínú oṣù Ramadan tá a tún wà ipá pàjù lọ kálékùn ìmọ̀ ka alukur'an àti wípé kò sí ìwé kan tó dàbí kùránì láyé tá a tún lè kà tá a wàá súnmọ́ ọlọ́run tá a dò lórí ire bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ agbóyé jù bẹ́ẹ̀ lọ ní ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa níbi tí a ti dúró ní òru àná níbi tá a ti ń ṣàlàyé àwọn iṣẹ́ olóore lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí wọ́n fẹ́ kí a máa ṣe nínú oṣù Ramadan a ti ṣàlàyé méjì fún wa níbẹ̀ a ní alákọ̀ọ́kọ́ ni ká gba àwẹ̀ Ramadan gangan fún rẹ̀ eléyìí tó jẹ́ ọ̀ranyàn ẹlẹ́kejì òun náà ni mímọ́ ka alukur'an tá a sì sọ ọ̀rọ̀ díẹ̀ níwọ̀n bá tásìkò gbà wá lórí ẹ̀ ibi tá a ti gbé e lénìí òun náà ni mímọ́ kírun lóru eléyìí tá a lè pè ní kìyàmù Ramadan tàbí ká pè ní kìyàmù lail àbí ká pè ní sọ̀láàtù tarawih jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ àṣẹ nínú tán fẹ́ ká máa ṣe nínú àwẹ̀ yìí òun ni ká máa kí ìrun tàràwí ìrun àkínsimi ìrun eléyìí tá a máa ń kí ní alẹ́ nínú ààwẹ̀ Ramadan nítorí àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní man qama Ramadana imanan wahtisaban gufira lahu ma taqaddama min dhanbihi àṣẹ ni tọ́bẹ̀ ele kí ìrun eléyìí tá a máa ń kí ìrun nínú alẹ́ rọ̀mọ́dọ́nà mọ́rù rẹ̀ irú ẹni yẹn wọn ò forí ẹ̀ṣẹ̀ eléyìí tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́run nìkan forí rẹ̀ jìn hadithi míì tó wá ń ṣàlàyé fún wa pé ẹni tó bá kí irun yìí níjàmọ́ pẹ̀lú ìmáàmù tó wá ṣe sùúrù hátà yansọ́rìfà tó fi di pé ìmáàmù parí irun kìí ṣe kó bá wọn kíráka méjì lọ́ba sákú òun òun ásámú àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ń gbà wọn ti kíráka mẹ́fà àbí mẹ́jọ torí pé wọ́n ti fẹ́ẹ́ parí ẹ̀ ló bá lọ ọjọ́ ìwọ̀n ọ̀lẹ́ lélẹ́yìí ẹni tí wọ́n jọ bẹ̀rẹ̀ irun yìí wọ́n tún jọ parí irun yìí náà irú ẹni yìí wọ́n kọ́pọ̀ fi odidi òru ó fi jọ́sìn fún ọlọ́run ọba àlékè ọlá èyí tó dáa jù ní kọjá pé ìrun ásámù ìrun tàràwì tá à ń sọ yìí ká máa farabalẹ̀ kí bákan náà ká sì máa kí àwọn súrà àbáwọn àyà eléyìí tí ó gùn ní ìwọ̀nba àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀yà ajá máa farabalẹ̀ tó bá ti di bíi tọlọ́hún ọba àlekè ọlá ká má máa kánjú nígbà tó bá di wípé àsìkò tá a fẹ́ sin ọlọ́hun tó sì jà sí pé tó bá jẹ́ àwọn àsìkò eré àbáwọn àsìkò tá a fi máa ń wòran ara wa máa ń balẹ̀ ẹ jẹ́ ká lékún ìbẹ̀rù ọlọ́hun bá a ṣe ń kí àwọn ìrun yìí ká mọ̀ wípé wọ́n máa forí ẹ̀ṣẹ̀ wa jìn wá wọ́n ó sì máa kọ́ pàǹjọ́sìn fún ọlọ́hun òun ni àwọn àáfàá wa ń ṣàlàyé fún wa pé nínú ohun tó lè jẹ́ kírú àwọn àrùn yìí òun ni kó já sí wípé ká má ṣe wàhálà tó pọ̀ jù lọ́sàn-án ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú ohun tó lè jẹ́ kó rọrùn òun náà ni kọjá sí wípé allah yukufirol ak washor ká jẹ́ kí n tá a jẹ tá a mu àbáwọn nǹkan tá a ti ń pọ̀ jù ṣe ni ó rẹ̀ tí ò ní lè f'abalẹ̀ kí àwọn ọ̀run òru tá a máa ń kí bákan náà wọn lára ń tó tó máa jí ó rọrùn òun ni kéèyàn ọmọ sun kan tá à ń pè ní kọ́ ìlú là eléyìí tó wà nù wa muhammad sallam pé ká rárá ara tó tó máa ń jí ni ká jìnà torí pé àìmọye èèyàn lọ jásí wípé látara ẹ̀sẹ̀ tí wọ́n lọ́sàn-án ọlọ́run wá fún wọn láti lè ká gbìyànjú àti máa kí ìrun yìí ká tún máa jí lóru náà lẹ́ni tí yóò máa bẹ lọ́hùn tó rásìkò gbígbàdúrà òun ni. lára ń tán fẹ́ ká máa ṣe nínú ààwẹ̀ Ramadan òun náà ni ká máa tọrẹ lọ́pọ̀lọpọ̀ ká lawọ́ kọjá sí wípé a máa ṣe àwọn èèyàn láàánú kájẹ́ni tí ó máa bùn àwọn èèyàn ní nǹkan pàápàá àwọn olòṣì pàápàá àwọn ọmọ òrukàn àwọn opó àti gbogbo àwọn tára bá ń ni gbogbo orú àwọn èèyàn báyìí tá a rí pé jẹ́ ẹ̀mú wọn nira wọ́n fẹ́ ká máa ṣe wọ́n lóore nínú hadithi abdullahi ọmọ abbas èyí tó wà nù bukhari àti muslimu ó ń ṣàlàyé fún wa wípé kánà rasulullah sallallahu alayhi wa sallam ajiwada nasi bil khair ó ní tá a bá ń sọ̀rọ̀ pé kéèyàn lawọ́ kéèyàn máa tọrẹ kéèyàn jẹ́ ń tọ́ láàánú lójú ó lọ́gàá lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wàkánà ajíwádà máa yẹ kúnnù fi ṣáàrì Ramadan ìgbà tánà bíi tún wá máa ń ta ọrẹ́ jù òun nígbà tó bá jẹ́ inú oṣù Ramadan káwa náà gbìyànjú ká lawọ́ ká máa ṣe dáadáa sí àwọn èèyàn lára mímọ́ lawọ́ yìí náà ó tún débi ìtọ́rù sọ ìmẹ́ìn àwọn tí wọ́n bá gbààwẹ̀ ká máa fún wọn ní ìsinu bí sẹ̀rí àṣejẹ́pàdé ìfìwá lórí ìsinu yìí wọ́n ń jẹ́ kó yé wa pé ẹ̀rí ẹni tó bẹ́ẹ̀ lè lọ sínú fún aláàwẹ̀ kan irú ládátàláwẹ̀ yẹn gba náà ni ó gbà mínigẹ́rì anyankusọ̀mìnì ajiri ìṣe tó sì já sí pé nbi tọ́lọ̀ ń jẹ ọba ọlọ́rẹ̀dé ládátàláwẹ̀ yẹn ò ní dínkù kánípẹ́ ń tọ́gbà àwẹ̀ gba ládàá bíi fifty thousand ìwọ tó o ló ń jẹ ìwọ náà gbàrú fifty thousand yẹn kálẹ̀ èèyàn mẹ́wàá lọ́ba fún lóúnjẹ fún sínú fifty thousand lápẹ̀rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan kì í ṣe pọ́lọ́ wà pín ní twenty five twenty five rárá eléyìí ló ṣe já sí wípé nínú tán fẹ́ ká máa ṣe nú àwẹ̀ yìí òun ni ká máa fún àwọn èèyàn lóúnjẹ fún ìsinu eléyìí sì làwọn ẹni re tí wọ́n ti lọ tí wọ́n máa ń ṣe kódà wọn láàfà àwọn Abdullahi ọmọ Umar wọn ní káànà ibn Umar radiyallahu anhu Umar yasumu wala yufutiru illa ma'al masakin wọn lábùlẹ̀ ọmọ Umaru tó bá gba àwẹ̀ kò ní í dá sínú àfi kókó àwọn olòṣì mọ́ra tí wọ́n jọ jẹun tí wọ́n ó sì jọ sínú papọ̀ káwa náà mọ̀ ṣe léyìí bẹ́ẹ̀ náà ní tí ọ̀bà rí sáàrì jẹ́ ká fún ní sáàrì náà kò sí ní tó burú ń bẹ̀ ọ̀kẹ́jà sípàdé ìfìtì sínú òun tún lágbára ni ara tán fẹ́ ká máa ṣe nínú ààwẹ̀ òun ni eléyìí náà ara tán fẹ́ ká máa ṣe nínú ààwẹ̀ òun ni kẹfìrọ́tù zikir wà dùà ká máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìwọ tó ò lè ka alukur'an máa sọ ọ̀pọ̀lọpọ̀ istigfar ọ̀pọ̀lọpọ̀ subhanallah ọ̀pọ̀lọpọ̀ láhùlà wàlá kùwátà ilá gbogbo orú àwọn ìrántí ọlọ́run báyìí ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ nú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa bẹ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run dẹ̀ ti síládéhùn fún wa nínú sóràtúlì bá kọ́ra yẹn pé tẹ́ ẹ bá ti pè mí o ìdáàdà á ní ni tẹ́ ẹ bá ti lè pè mí ọlọ́run ẹ̀yin náà gbà mí gbọ́ màá máa dá yín lóhùn tẹ́ ẹ bá ń béèrè ara ń tán fẹ́ ká máa ṣe nú àwẹ̀ yìí náà ni ká lọ ṣe itikaf ní àwọn òru mẹ́wàá eléyìí tọ́kàn láti lè fi wá láìlátùlẹ̀ kọ́dìr ká sì wà láìlátùlẹ̀ kọ́dìr eléyìí tọ́já sí pé a padà sí ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bó o la ṣe máa ń wa abẹ́lọ́run àwọn ṣé olóore inú Ramadan ọlọ́run mọ̀jì ó fo ẹnìkọ̀ọ̀kan wa ru ilé ẹ̀kọ́ Mufliun High School àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká sáré bá wọn kéde fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí annual Ramadan lecture ẹlẹ́ẹ̀kan lọ́dún eléyìí tí wọ́n máa ń ṣe yóò wáyé ní sátidé June three two thousand and seven ní aago mẹ́wàá àárọ̀ olùbánisọ̀rọ̀ wa ní usaasu wa abdulrahman muhammadu awal tí wọ́n jẹ́ dàrẹ́tọ̀ ibn temiya institute ní ìbàdàn wambi tán sì jẹ́ ìmáàmù lee city university àwọn ni wọ́n ò bá ní sọ̀rọ̀ àkòrí tó fi bá ní sọ̀rọ̀ náà ni ojúṣe àwa òbí àtàwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú àti rẹ ọmọ nílànà tọlọ́hún àti láti tán àwùjọ ṣe a máa retí gbogbo yín bákan náà ilé ẹ̀kọ́ kùránì olóṣù mẹ́fà ilé ẹ̀kọ́ yìí ti ṣe ètò rẹ̀ eléyìí tí yọ bẹ̀rẹ̀ ní july three ọjọ́ monday a wàá gba fọ́ọ̀mù nílé ẹ̀kọ́ yìí pẹ̀lú five hundred naira péré ọjọ́ mẹ́rin lọ́sẹ̀ monday sí thursday òun ni ó fi máa wáyé láàrin aago márùn-ún sáago mẹ́fà àbọ̀ bákan náà admission lọ́wọ́ nílé ẹ̀kọ́ yìí entrance exam alákọ̀ọ́kọ́ wáyé ní saturday july one tẹ̀fsíìrì quran náà à ń ṣe nílé ẹ̀kọ́ wáyé láàrin aago méjì sí aago mẹ́rin lójoojúmọ́ tẹ́ ẹ dórí weekend retí yín náà junction muslim ẹ̀ kí pẹ́ ń lọ ní àdúgbò ìfẹ́lódùn ìdí òbí iwájú ilé ẹ̀kọ́ ni wọ́n ó jayín sí ẹ lè fẹ́ pè wá nọ́mbà wa ní zero eight zero five two six one five three zero eight èmi lọ́mọ yayín lẹ́sìn Islam Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.